Thank you. ṣe ẹ̀yin tí ẹ dán ayé ọ̀tọ̀run ilẹ̀ ò lè ṣe. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run <clears throat> ẹ̀yin olùgbọ́rọ̀ mi níbikíbi tí ẹ wà mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ ọlọ́run fún ayé yín mo fẹ́ dúpẹ́ wípé nígbà gbogbo ní ọlọ́run máa ń bùkún fún wa èyí ni iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè ètò wá láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè láti BMA ti Amẹ́ríkà ẹ̀ka ti àwọn èèyàn dúdú ní áfíríkà níbikíbi tí ẹ wà ẹ jọ̀wọ́ ká tó máa bá ọlọ́run lọ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká dijú ẹ jẹ́ ká gba bàbá wa ní orúkọ jésù kristi àwa fi ọpẹ́ fún yín a fi ògo fún yín a gbé yín ga torí wípé ẹ̀yin ni ọlọ́run wa a dúpẹ́ torí wípé ẹ ò yípo padà a dúpẹ́ torí pé ní ìgbà gbogbo lè ń fi ara yín fi hàn wá a sì gbàgbé pé lọ́tún àti pàápàá lónìí ẹ ó ti fi òye ara yín ẹ ó fi yé wa tó bá rí bẹ́ẹ̀ olúwa akọ́ wípé ìwọlé sí ọ̀rọ̀ yín a máa tan ìmọ́lẹ̀ a sì máa fi òpè a máa sọ àwọn òpè a máa sọ wọ́n di ọlọ́gbọ́n ẹ jẹ́ kí a jẹ́ ọlọ́gbọ́n nípa iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí àti ní ìparí kí orúkọ yín kó di àyìn lógo a torí wípé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa ni a gbàdúrà àmín ní ìjẹ́jọ́ ní agbára ọlọ́run a rí wípé a rí àkọsílẹ̀ bí àwọn àpọ́stélì pétérù àti àwọn àpòsílì bí wọ́n ti ṣe yan ipa láti wọ́n ti ṣe yàn láti gbọ́ ti ọlọ́run ju àti gbọ́ ti àwọn ìgbìmọ̀ tó ń kì wọ́n láti má ṣe wàásù orúkọ jésù kristi àbí kọ́ni ní orúkọ jésù kristi ẹ̀ ní jerusalemu àwọn èèyàn wọ̀nyí sì pinnu pé àwọn wọ́n pinnu lòdì sí ìpinnu àbá àwọn ènìyàn wọ̀nyí gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ wípé nígbà tí ìlú àbí àwọn aláṣẹ tó bá ní ká má ṣe ìfẹ́ ọlọ́run kí ló máa jẹ́ ìpinnu tiwọ kí ló máa jẹ́ ìpinnu tèmi àwọn èèyàn wọ̀nyí ṣèpinnu láti gbọ́ ti ọlọ́run àti láti lè dúró nínú nínú lórí àṣẹ ètò jẹ́ pé jésù kristi tí ó fi fún wọn èmi àti wọ lónìí ṣáwa pẹ̀lú a lè dúró lórí irú àṣẹ bẹ́ẹ̀ kò dédé rí bẹ́ẹ̀ fún àwọn àpọ́stélì ohun tí a ti ń rí òun nìyẹn láti inú ìwé iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹrin ẹsẹ̀ kẹtàlá àti ẹsẹ̀ karùn-ún orí karùn-ún ẹsẹ̀ kẹtàdínní ogún ẹsẹ̀ kẹtàdínní ọgbọ̀n sí ẹsẹ̀ kejìléní ọgbọ̀n àti ẹsẹ̀ ogójì sí ẹsẹ̀ ìkejìlé ní ogójì a rí pé àṣírí wọn ò ní wípé ẹ̀mí mọ́ ti tú wọn dá ó ti sọ wọn di ènìyàn alágbára ẹ̀mí mọ́ ti tú àwọn ènìyàn wọ̀nyí dá ó ti wọnú wọn ó ti sọ wọn di alágbára Jésù Kristi ń gbé nínú wọn wọn ò ń ṣe èèyàn lásán mọ́ wọn ò ń ṣe ní yẹpẹrẹ mọ́ wọ́n ti di ẹni alágbára tó ní ìgboyà tó ní okun tó ní agbára tí ayé tí ò mọ̀ tí wọn ò sì lè rí díẹ̀ tí wọn ò sì lè rí díẹ̀ láéláé ẹ rí wípé kí iṣẹ́ ẹ̀ràn kí iṣẹ́ ẹ̀ràn kí ọjọ́ ọjọ́ Pentikọ́sì kó tó di pódé a rí pé àwọn àwọn ọmọ ẹ̀yìn wọ́n jẹ́ ẹni tí jẹ́ pé wọ́n jẹ́ aláìlera ènìyàn wọ́n jẹ́ ẹgbẹ́ àti ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n kún fún wọn wọn lágbára wọ́n jẹ́ wọ́n kún fún ojo wọ́n kún fún wọ́n kún fún ojo gẹ́gẹ́ bí a ti ṣe rí àpẹẹrẹ nínú nínú e, e, e, ṣe rí àpẹẹrẹ eléyìí nínú Timothy ẹ rí i pé Pétérù tó yẹ pé ó ṣẹ́ Jésù Olúwa wa àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yìn tó yẹ pé wọ́n bẹ̀rù tí wọ́n sá tí wọ́n sá fi Jésù Kristi sílẹ̀ nítorí àwọn olórí àwọn Júù ẹ rí i pé ẹ rí i pé tí wọ́n sá lọ lẹ́yìn Jésù Kristi nítorí ìbẹ̀rù àwọn ènìyàn wọ̀nyí ṣùgbọ́n nígbà tí ẹ̀mí mọ́ tí ó dé tó bẹ̀ sí ń gbénu ayé wọn tó bẹ̀ sí ń gbénu ayé wọn a rí i pé àwọn èèyàn wọ̀nyí wọ́n dẹni tó yípadà ìyípadà ńlá dé bá wọn ìṣẹ̀lẹ̀ ayérayé má lè gbàgbé ó ṣẹlẹ̀ nú ayé wọn jẹ́ pé ó mi ayé èyí tó yẹ pé ó mi ọ̀run kí ló ṣẹlẹ̀ òun náà ni wípé a tún ìṣẹ̀dá wọn dá nípasẹ̀ agbára ẹ̀mí mọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí ń di wọ́n wá di ẹni tó yẹ pé ó ń fi agbára ńlá fi kéde ọ̀rọ̀ ọlọ́run ẹ má dẹ̀ kélé kó yà wá lẹ́nu torí wípé ìdí ẹ̀ ni wípé àwọn èèyàn wọ̀nyí wọn bẹ̀ wọn fi gbóyà sọ̀rọ̀ wọn fi gbóyà wàásù Ọlọ́run torí pé agbègbè tí wọ́n tí wọ́n wà ó jẹ́ ní tó wá kún fún àlàáfíà ó jẹ́ agbègbè tó jẹ́ pé ó wá fàyè gba ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ pé kò sí wàhálà kò sí dààmú kò sí ìpèníjà rárá o nínú ìpèníjà yẹn nínú ní kókó ni pé inú wàhálà ńlá ni àwọn àpòtẹ́lẹ̀ wà wọ́n wà nú ìdààmú ńlá ṣùgbọ́n nú ìdààmú àtinú wàhálà ńlá àtinú gbogbo ewu tó jẹ́ pé ó yí wọn káyè nítorí pé wọ́n ti di ẹni tí a tún dá wọn ò rí wọn ò rí ìṣòro mọ́ wọn ò rí wàhálà mọ́ wọn ò rí ìdààmú mọ́ wọn ò rí tó jẹ́ bíi ewu ètò yẹ pé ó yí wọn ká àti ìbẹ̀rù àwọn olórí ètò yẹ pé ó yí wọn ká tàbí òfin ètò yẹ pé ó yí wọn ká tó ń lè máa bẹ̀rù tẹ́lẹ̀ tí wọ́n ń bẹ̀rù tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí ó ti wá di ohun ó di ohun ìgbàgbé torí pé wọ́n ti di ẹni alágbára ọlọ́run wọ́n sì bẹ̀rẹ̀ sí ń fi agbára fi kéde fi fi kéde ìrere fi wàásù Jésù Kristi ìwọ olùgbọ́ mo ti ṣe béèrè lẹ́ẹ̀kan wípé tó bá bá rẹ nírú ipò tí wọ́n wà yìí kí ló máa ṣe ṣe ṣé wàá lè dúró tó máa nà ẹ́ lẹ́gba bíi ìkọkàndínlógójì ṣé wàá tún dìde láti ọ̀pọ̀ fẹ́ wàásù Jésù Kristi mọ́ eléyìí kì í ṣe ìpinnu àwọn àpòstélì ìpinnu wọn ni wípé wọ́n kún fún ayọ̀ wípé àwọn pàápàá wọn ní ìpín nínú ìjìyà Jésù Kristi kì wọ́n ṣe bẹ́ẹ̀ nìkan àwa wípé wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí lọ láti ojúlé déjúlé wọ́n bẹ̀rẹ̀ sí ń wàásù Jésù Kristi ìwọ pẹ̀lú ìwọ tó tí ì rí jìyà èmi àti ẹ tí ò tí ì rí jìyà ṣáà wàásù Jésù Kristi tí o bá wàásù Jésù Kristi tí o bá lè tó bá ń bẹ̀rù oṣó tó ń bẹ̀rù àjẹ́ tó ń bẹ̀rù agbègbè tó wà bóyá àwọn ẹlẹ́sìn kejì bóyá wọ́n máa gbógun tiẹ̀ tó bá wàásù Jésù tó bá wàásù Jésù tó bá dọmọ tó bá wàásù Jésù nu ẹbí bóyá wọ́n máa gbógun tiẹ̀ wọ́n á ní tiẹ̀ pọ̀ jù ṣé ìwọ náà wá rí pé agbára ẹ̀mí ò tíì sí tó bá ní agbára ẹ̀mí mọ́ ni wàá rí pé a máa tì ẹ́ ni agbára ẹ̀mí mọ́ máa tì ẹ́ torí pé o ní ìgboyà tí kì í tí kò wá láti látọ̀dọ̀ ẹnikẹ́ni bí kò ṣe látọ̀dọ̀ Ọlọ́run kò wá látọ̀dọ̀ kò wá látọ̀dọ̀ ènìyàn àbí kò àbóyá ìgboyà tó yẹ pé èèyàn fúnra rẹ̀ ó gbé kalẹ̀ ṣùgbọ́n ìgboyà yìí ó wá látọ̀dọ̀ Ọlọ́run ó wá látọ̀dọ̀ Jésù Kristi eléyìí ìgboyà yìí ó sì borí gbogbo ohun tó jẹ́ ẹ̀rù ó ga ju ẹ̀rù ènìyàn lọ ó ga ju ọgbọ́n orí ènìyàn lọ torí ìdí èyí mo pè níjà ìwọ ọmọ Ọlọ́run tí ò ń gbọ́ mi yìí àkókò nìyí fún èmi àti wọ́ ah, agbègbè tí mo wà oríṣiríṣi ìpèníjà ló wà níbẹ̀ torí díẹ̀ ní ìṣe wàásù Jésù Kristi ó wàásù Jésù Kristi ó gbégbá ayé tó wàásù ọ̀rọ̀ Ọlọ́run ó gbégbá ayé tó yẹ pé ó ń ti ọ̀rọ̀ Ọlọ́run lẹ́yìn nítorí wípé agbára ẹ̀mí mọ̀ yẹn kò tí ò tí ì fàyè gbà kó kúnnú ayé ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ débi pé wàá bẹ̀rẹ̀ sí ń wàásù fún àwọn ẹlòmíràn àbí láti máa bẹ̀rẹ̀ sí ń gbégbé ayé kìrìsìtẹ́nì àti ìgbé ayé aṣẹ́gun tó yẹ pé ayé á lè ti pàṣẹ rí jésù kristi tí wọ́n sì lè fi dé ẹni ìgbàlà mo fẹ́ kó kọ́ ẹ̀kọ́ lónìí ìpèníjà ńlá ló jẹ́ fún mi àti wọ́ ìgbé ayé àwọn àpọ́stélì lẹ́yìn ìgbà tí wọ́n ti di ẹni àtúnbí tí wọ́n ti di ẹni tí a tún dá tí wọ́n ti di ẹni alágbára ohun tí wọ́n ń ṣe ni wípé wọ́n dìde nínú ewu nínú ìjàmbá tó yí wọn ká láti máa wàásù jésù kristi wọ́n nà wọ́n wọ́n kà sí ayọ̀ wọn ò torí ẹ̀ wọn ò torí ẹ̀ kárọ́bọnú wọn ò torí ẹ̀ sá lọ ṣùgbọ́n àwọn tí wọ́n ti dẹni tí wọ́n jẹ́ pé wọ́n ń sá kíjokíjo tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ẹni ọ̀lẹ àti ojo àti àti aláìlágbára kí kí kí kí agbára ẹ̀ mọ́ tó dé ṣùgbọ́n lẹ́yìn ẹjọ́ Pentecost tí wọ́n di ẹ̀ lágbára tí wọ́n bẹ̀rẹ̀ sí í wàásù Jésù Kristi ìwọ náà pẹ̀lú mo mọ̀ pé o ti ní ìrere Pentecost tó bá ti fàyè fún Jésù Kristi ìrere Pentecost o ti ní o ti ní Jésù Kristi nínú ayé ẹ̀ o ti ní o ti ní o ti ẹni alágbára nìyẹn ṣùgbọ́n báwo ló ṣe máa fagbára yẹn hàn nígbà tí o bá tí o bá gbààyè fún ẹ̀mí mọ́ láti gbé ẹ láti láti lè ṣiṣẹ́ yìí láti inú ẹ láti lè láti lè láti lè láti lè dìde pẹ̀lú ìgboyà láti lè wàásù ọ̀rọ̀ Ọlọ́run àti láti gbégbé ayé ìgbé ayé aṣẹ́gun ètò yẹ pé ẹ̀mí mọ́ tó wà nínú ẹ ó ti ó ti ó ti ó ti fààyè ẹ sílẹ̀ fún ẹ láti lè gbé ṣùgbọ́n tó yẹ pé o kàn nílò láti lè ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ torí ìdí èyí jẹ́ pẹ́ níjà ìwọ ọmọ Ọlọ́run àkókò yìí à ń pera wa níjà nígẹ́ bí ọmọ Ọlọ́run wípé èmi àti ẹni ìgbẹ̀yìn ayé tá a wà yìí ìwọ ẹni alágbára bí èmi àti wọ́ a ò ní lè jókòó a gbọ́dọ̀ jókòó láti kárí bọ̀tán àbí láti kárí bọnú pé ayé tá a tiẹ̀ wá wà yìí ayé tí ó ti wá dàrú báyìí o a kò wá sí ìrètí mọ́ o kò wá kí ni òun ṣe kí lèmi ń ṣe tó bá lè gbé ìgbé ayé ọmọ ọlọ́run ìgbé ayé alágbára a rí i pé a ó da iṣẹ́ òkùnkùn dúró a bà iṣẹ́ òkùnkùn jẹ́ gbogbo iṣẹ́ òkùnkùn àti ègún àti gbogbo ogun lórílẹ̀‐èdè yìí àtinú ayé kankan àti nínú ẹbí àti nínú iṣẹ́ àti lórí okòwò nínú ayé àwọn alágbàgbọ́ tó yí wa ká a ó lè dá dúró torí pé ẹni alágbára ni wá ṣùgbọ́n ó ṣeé ṣe kẹ́ni alágbára kó dàbí ojo nígbà tí a bá gbàyè fún agbára yìí kó bú jáde nínú ayé wa mo pè é níjà lónìí pé dìde wúyà kò sì bẹ̀rẹ̀ sí lọ lu agbára náà ọ̀run yóò sì tiẹ̀ lẹ́yìn ojú ò sì ní tiẹ̀ àwọn èèyàn wọ́n ń retí ẹ o bíbélì wípé ó ní ó ní the earnest expectation ó ní ìgbé ayé àwọn ènìyàn ó ní ayé yìí ó ń fi ìtara fi ń dúró de àwọn ọmọ ọlọ́run láti lè fi ògo Jésù Kristi fi hàn ó ń fi ìtara fi ń dúró de ó fi ń dúró de ó ń retí ó ń dúró de àwọn ọmọ ọlọ́run àwọn èèyàn ń dúró de ẹ̀ àwọn èèyàn ń dúró de mi láti fi Jésù Kristi hàn wọ́n lónìí èmi àti wa àgbọ̀dọ̀ rógun ti Jésù Kristi mọ̀ ẹ jẹ́ ká dìde nínú agbára nínú agbára tó ń dá àti nínú agbára tó bí tàdé fi fún wa láti bẹ̀rẹ̀ sí ń wàásù Jésù Kristi ọlọ́run yóò ṣe ràn lọ́wọ́ ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ọlọ́run ẹ máa fàánú bá wa lọ ẹ sọ wọ́n dẹni lágbára o ìgbé ayé àti gbégbé àṣẹ́gun ẹ jẹ́ kó di rírí fún wa ẹ jẹ́ kó di mímọ̀ fún wa kábẹ̀sí gbégbé ayé yìí láì ní láì ṣojo arúgbó torí pẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa ìwọ tó ń gbọ́ mi yẹn bóyá o fẹ́ bá mi sọ̀rọ̀ ni o fẹ́ kí n gbà ní mọ̀ràn àbí o fẹ́ kí n gbàdúrà fún ẹ lè pè mí sí orí aago olùṣọ́àgùntàn orí aago pè mí sí aago plus two three three two four six eight four six 774 plus 233 246 846 774 lórúkọ Jésù Kristi a ó tún máa pàdé kó máa gbé ní àlàáfíà kó dára fún ẹ o àmín ó dàbọ̀. ilẹ̀ ò lè ṣe ilẹ̀ ò lè ṣe o ilẹ̀ ò lè ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe àpáta tó sọlé ayé. ilẹ̀ ò lè ṣe bàbá. ilẹ̀ ò ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ilẹ̀ ò lè ṣe ọ́ ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ọba tó dá ayé àtọ̀run ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò lè ṣe. pépélé fún ọkọ̀ ìjọ ni.